kògókògó báyìí náà lágùn àgógó gbègbè lágùn àkègbè ìbá lóhùn ìbá ènìyàn ìbá bá tí ẹ̀rẹ́ káyà yé mo ṣì bá mo ṣì bá àwọn àlùfáà kàrẹ̀kàrẹ̀ tí ń bẹ́ẹ̀ gbogbo àgbà ńlá yìí pátápátá bẹ́ẹ̀ mo ṣì bá àwọn pásítọ̀ pásítọ̀ bákan náà mo ṣì bẹ̀ yìí ìyá mi ọ̀pàkí àlàkí alágbègbè òde mo ṣì bẹ̀ yìí lẹ́bọ̀ lóògùn pátápátá ẹjọ́ ojú mi ṣe ẹjọ́ ìyẹmí kò mọ́ yẹ ẹ̀lẹ́ fún mi o èyí tí mo gbé dé lọ́jọ́ tòní èyí tó ṣe kókó tó ṣe pàtàkì kájọ kájọ tójú bọ̀ káfojú lámẹ̀ẹ́tọ̀ wò torí wọ́n ní àìláṣẹ lọ́nà pàkà o ti tó wọn àpérò fọmẹríwò èmi ọmọ yín náà ni èmi ọmọ yín àyìndé àwíkòǹkò náà mo tún dé lọ́jọ́ tòní ẹ mọ̀ bá ń lórí ètò ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan mò ń bọ̀ náà. alákọ̀ máa ṣiṣẹ́ olówó fẹ́ flex o no food for lazy man. Body, double your work. Oh. Anything where you want to, oh. you go get am if you work. Oh. Mo wá gba alágò ṣiṣẹ́ o. Ọ̀ ẹ káàbọ̀ padà sórí ètò. Gẹ́gẹ́ bí mo ti ń sọ̀rọ̀ pé èyí tí mò ń wá lọ́jọ́ tòní, èyí tó kàn mí, tó kàn ẹ̀yin, tó kàn nílé, tó kàn àlejò, tó kàn ọmọ iléèwé, tó kan àwọn akẹ́kọ̀ọ́ gboyè àwọn akẹ́kọ̀ọ́ jáde ilé ẹ̀kọ́ gbogbo nìṣe polytechnic àti yunifásitì jùlọ gbọ̀ngbọ̀ngbọ̀n èyí náà lọ̀rọ̀ tí mo mọ́ lọ́jọ́ tòní ǹjẹ́ jẹ́ mọ̀ pa àwọn ọmọ ìyá a máa kojú àwọn àwọn àwọn ìpèníjà kọ̀ọ̀kan tó jẹ́ pé tọ́n bá tọ́n bá ní sùúrù ó lè jẹ́ kí ìmí inú wọn kó lọ para rẹ̀ tàbí kó ṣe nǹkan tí ò yẹ kó ṣe àwọn ìpèníjà yìí a máa wá látọ̀dọ̀ àwọn òbí wa lọ́kọ̀ ọ̀gbà ọmọ tó ṣẹ̀ parí iléèwé tá a ti ń retí kó mọ́ wálé kó mọ̀ gbé mọ́tò bọ̀gẹ̀dẹ̀ bọ̀gẹ̀dẹ̀ kó mọ̀ gbé wálé èyí a máa jẹ́ káwọn kan ṣì wà tó lè sì ṣe kí ni tó lè tó lè kó bá orúkọ ẹbí tàbí kó bá àwọn náà lórúkọ jẹ́ láàrin ẹgbẹ́ tàbí láàrin ìlú ẹ̀já ní sùúrù fáwọn ọmọ wa lọ́pọ̀lọpọ̀ ẹ̀yin òbí wa iṣẹ́dọ̀wọ́ iṣẹ́dọ̀wọ́ yín ẹ̀já ní sùúrù fáwọn ọmọ yìí wọ́n ṣẹ̀ parí ilé ẹ̀kọ́ ni bùkátà tó bá le jù ẹ mọ̀já gbé lé wọn lórí ẹ mọ̀já tí ìmọ̀ bẹ̀rẹ̀ owó oúnjẹ owó òkìní lọ́wọ́ wọn lóòótọ́ ẹ̀ẹ́dẹ̀ wọn mọ̀ láṣẹ Elédùmarè ṣùgbọ́n ẹ̀já ní sùúrù fún wọn ẹ̀já ní sùúrù gẹ́gẹ́ bá a ti mọ̀ pé nàìjíríà ọlọ́run ọba ẹlẹ́dùnmarè yóò bá wa tó nàìjíríà ọdọọdún ń làwọn èèyàn ń jáde iléèwé ṣùgbọ́n ṣíṣẹ́ wà fún wọn láti ṣe ṣíṣẹ́ wà fún wọn láti ṣe èyí rèé tá a gbúdọ̀ fi ní sùúrù pẹ̀lú àwọn ọmọ yìí àtàwọn obìnrin wa àtàwọn ọkùnrin wa ẹ̀já ní sùúrù pẹ̀lú wọn kì í ṣe gbogbo bó bá ti jáde ilé ẹ̀já bílẹ̀ rẹ̀ kí lo ní kí làfojúsùn rẹ kí nìkan tó o fẹ́ ṣe ṣó o fẹ́ lọ iléèwé sí ni ǹjẹ́ o fẹ́ tẹ̀síwájú ni tàbí kí ni nǹkan tó o fẹ́ ṣe gan ní pàtó ẹ mọ̀ jà kàn mọ́ tì mọ́ gbọ̀ngbọ̀n ilé ọ̀kọ́ yá ilé ọ̀kọ́ yá hàn wà délé ọ̀kọ́ tán àti ra puff puff twenty naira àti ra bisikíìtì fáwọn ọmọ á di ṣòro á di pé tí baálé wa ọ̀bá dé à lè jẹun à lè mu ṣé bẹ́ẹ̀ lẹ fẹ́ ṣègbè ayé tí ẹ fẹ́ fáwọn ọmọ yìí rèé ẹ dákun ẹ já ṣe sùúrù fún un ẹ mọ̀ jà ṣeré sá ká mọ̀ ti àwọn ọmọ ìdébẹ̀ tí wọ́n ti ṣe eré sá ẹ̀dá kù lọ́pọ̀lọpọ̀ ìwọ ọmọ náà sì rèé kí là fojú sùn rẹ ṣé kò kó o jẹun ajínasẹ̀ kó o jòyà ajínasẹ̀ tí ń jẹun ajígbọ̀n ni o níṣẹ́ ò lábọ̀ o sì gbìyànjú àti wáṣẹ́ o gbìyànjú àti ṣe nǹkan kan ọ̀lẹ ní ọ́ ọ̀lẹ aláìníkànṣe ọ̀lẹ afàjù dìde ńlẹ̀ nǹkan tó o lè ṣe wà má dúró dìgbà tó o bá tó ríṣẹ́ ìjọba dìde jìrì kó o gbá nǹkan kan mú kí ni nǹkan tó o lè ṣe tó o bá lè nǹkan tó kọ́ṣẹ́ ọwọ́ ara àwọn gíráduẹ̀tì gíráduẹ̀tì rẹ pé iṣẹ́ ọwọ́ iná fi dèèyàn láwùjọ gbé gbogbo ìgbéraga rẹ gbé tì kó o pàgbé gbà gbéraga tì ìgbéraga ò lè gbéyàn débì kan kò lè gbéyàn dépò ọlá dépò ọlà àmọ́ gbéni sánlẹ̀ ni papò tó wà tì pa oyè tó gbà níbi ẹ̀kọ́ rẹ pátì kó o wá kàn ṣe bó ta ó rí ibi tó o ti lè ṣiṣẹ́ bó ta ó rí nǹkan tó o lè ṣe tó o lè máa fi tó o lè máa fi para rẹ mọ́ nígbà tó o fi ríṣẹ́ gidi iṣẹ́ tó wù ọ́ lọ́kàn ẹ dákun ẹ̀yin ọmọ wa ẹ dákun mò ń bẹ̀ yín lọ́pọ̀lọpọ̀ kí kí ìwọ náà wòra rẹ wò kí lo lè ṣe kí ni mo lè ṣe kí ni mo dá sí kí lọ́lọ́run ba Ẹlẹ́dùmarè ẹ̀bùn Ọlọ́run bá fún mi tó o bá ti mọ̀ jókòó kó o ronú tó o bá ti mọ̀ bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ lè mọ́jú ó dìgbà tó bá tó ní mílíọ̀nù mílíọ̀nù kó o tó bẹ̀rẹ̀ nǹkan yìí bẹ̀rẹ̀ láti ibìkan olóyìnbó ní start with what you have olóyìnbó ní bẹ̀rẹ̀ pẹ̀lú nǹkan tó bá ní ilẹ̀ lẹ́yìnbó sọ ẹ dákun ẹ̀yin ọmọ ẹ̀ mọ̀ bá a ká lọ àfojúsùn ní àfojúsùn má jẹ́ olùwáṣẹ́ ṣùgbọ́n olùdá iṣẹ́ sílẹ̀ èyí la lè fi gbé nàìjíríà la lè fi gbé ilé wa ọ̀nà wa la lè fi ran ìlú tàbí àgbègbè wa òun la lè fi ràn lọ́wọ́ ẹ mọ̀ bá kàrọ̀ lórí ètò ní ìtí èlò èmi àyíndé àwọn ìkòkò náà ni. fake life òróró no be cool dog pussycat no be tiger monkey yàtọ̀ sí chimpanzee. wákì o wákì o bọ́tà no be for monkey o oh. ìwọ náà fẹ́ ṣe big boss swagger ń ṣe fọ́lẹ̀ o wákì o wákì. àtọ̀ iṣẹ́ àbíamọ́ pọ̀ lọ́pọ̀lọpọ̀ iṣẹ́ kékeré kọ́ ní iṣẹ́ àbíamọ bàbá rẹ̀ tó ní kábíamọ má jèrè ọmọ á ọlọ́run ọbẹ̀ lódùmarè bá a gbéṣẹ́ fún ẹ̀rí bẹ́ẹ̀ gbogbo wọn tó ń gbọ́ mi nílé lóko lọ́nà odò ibikíbi tó o bá wà àwọn òbí èrò ní fojú sunkún rẹ̀ láṣẹ lódùmarè ẹ̀yin òbí wa nílé tẹ̀ ń gbọ́ mi náà ẹ̀yin ò ní fojú sunkún ọmọ wọn ní táwọn ọmọ ìsẹ́yìn ọkọ̀ wá ha tọ́ ṣùgbọ́n ẹ̀yin ìyá wa ẹ̀yin wa ẹ níṣẹ́ púpọ̀ láti ṣe fáwọn ọmọ yìí àwọn ọmọ tó ṣẹ̀ jáde ilé ẹ̀kọ́ gíga yálà yunifásitì tàbí ilé ẹ̀kọ́ gbogbonìṣe polytechnic wọ́n nílò àdúrà yín lọ́pọ̀lọpọ̀ àdúrà yín ó ṣe kókó ó ṣe pàtàkì lórí àwọn ọmọ yìí iṣẹ́ ní nàìjíríà ní ìsìn kì í ṣe téèyàn kàn kù gìrì rí bẹ́yọ̀bá bẹ́yọ̀bá mẹ́nìkan kó mẹ́nìkan a àti ríṣẹ́ le ní nàìjíríà ṣùgbọ́n àdúrà yín lè ṣe ẹ̀já tẹramọ́ láti máa gbàdúrà fáwọn ọmọ yìí ẹ̀já máa ṣàdúrà fún wọn ẹ jákun ẹ mọ̀ jà á lo ẹ mọ̀ jà á lo òdi ẹnu ká fi mọ àbáwọn òye sọ̀rọ̀ ẹ dákun àdúrà yín là nílò ẹ mọ̀ ṣàdúrà fáwọn ọmọ yìí. ìwọ ọmọ náà dákun rẹra rẹ lẹ̀ bá a ti ń báyẹn sọ̀rọ̀ láwùjọ lọ kọ́ ọ dáadáa mọ̀ bó ti mọ̀ báyẹn sọ̀rọ̀ torí ẹ̀ tá a bá sọ̀rọ̀ kò sẹ́ni tó ṣe é fojú di lákòóta wà yìí ẹni tó ń bá sọ̀rọ̀ tó bá kò jẹ́yàn kankan kò jámọ̀ kankan yìí ó lè jẹ́ ẹni tí ó gbé ọ débi ọlà tí ó gbé ọ débi ọlá ẹ̀já mọ̀ ṣe sùúrù ká ṣe kí ni ká lẹ́mí ìtẹríba láwùjọ nínú ara lẹ́bí àti láàrin ojúlùmọ̀ pátápátá ọ̀rọ̀ mi ò tú kò tí ì tán síbẹ̀ ó bá àwọn tó ṣì wà nílé ẹ̀kọ́ yálà ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ tàbí girama tó fi dórí ilé ẹ̀kọ́ gíga yunifásitì tàbí polytechnic ẹ dákun in tó o bá mọ̀ ṣe tẹra mọ́ láti ìsìn ni kó o ti mọ̀ ṣe mọ́ dùn ó dìgbà tó o bá tó kúrò léèwé kó o tó mọ̀ ṣe ẹ̀bùn kan ló ní ni tàbí nǹkan kan ló mọ̀ ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ iná ni ó débẹ̀ díẹ̀ díẹ̀ iná ni tá a fẹ́ ó tẹ̀ wá lọ́wọ́ kò ṣe lójijì kìí ṣe tí tí ẹ̀ lè tí ẹ̀ lè bẹ̀rẹ̀ tí ó kàn sáré ẹ̀ẹ̀kan náà kọ́ là ń kọ́lé tó ń débi tá a fi tá a ti ń kàn án ẹ̀já mọ̀ ṣe díẹ̀díẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́ kùtù yóò wà ẹ dákun ẹ̀yà ọmọ náà tó o bá wá ríṣẹ́ ọ̀hún tán ẹ dákun ẹ̀já rántí àwọn òbí wa iṣẹ́ wọn pọ̀ lọ́pọ̀lọpọ̀ ẹ mọ̀jà ẹ mọ̀jà òde jẹ ẹ̀já rántí àwọn òbí wa bọ́lá ìbá dé tólẹ̀ tọ́lọ̀ ń gbàdúrà wa tá a ríṣẹ́ ọ̀hún náà tán ẹ dákun ẹ já rántí àwọn òbí yìí ẹ ṣàánú. wọn ò tí ì lọ mọ̀ ń bọ̀ ẹ jẹ́ ń lọ́nà. <laughs> My baby Chiquito from the downtown side. She dey charge me up when I get no buy. sacrifice. iṣẹ́ ló sọ ọmọ nù bí òkò. iṣẹ́ ló sọ ọmọ nù bí ṣùgbọ́n bọ́lá ìbádé ẹ̀já rántí àwọn òbí wa àwọn tó ṣagbátẹrù ọbẹ̀ yìí tó fi jiná ẹ̀dá kan ẹ̀já rántí wọn ẹ̀já rántí wọn lọ́pọ̀lọpọ̀ iṣẹ́ ló sọ ọmọdún yóò kù ló fi mú kí mi àyíká wí kókó kí n wà nílùú Abẹ́òkúta kí màá mi wà nílùú Ìbàdàn káwọn òbí mi wà nílùú Ìbàdàn ẹ̀dá kan ẹ̀já máa rántí àwọn òbí wa tọ́lá bá dé sí wa lọ́wọ́ ẹ ṣàánú ajé ẹ nílò jù báyìí lọ lórí ìtọ́lọ́jọ̀ tòní oníyànṣe ọ̀nà bẹ̀ṣẹ̀ èyí tí wàá fẹ́ jẹ́ náà àdúpẹ́ pọ̀ lọ́wọ́ yín Ah, wọ́n ní ah, òkété ní owó òun kò ń pẹ́ nù gbó kérekèsè ṣùgbọ́n ọlọ́lẹ̀ ní pàkó tí òun gbọ́dọ̀ dọ́jà láàárọ̀ ọjọ́ kejì mo kí ọ̀rọ̀ mi ọ̀rọ̀ mi olúwa tó sì mú kí ọ kí ọ kí o ṣe é kò ní já ọ lẹ́yìn mi ò ní rí ìgbésọ̀nù bí òṣè mi mú kí àwọn ọ̀gá mi tó wà nínú ilé àgbòdo lọ́jọ́ tó ní ọ̀gá mi adékúnlé sàdúnsí mo kì í ẹ̀kú àtàárọ̀ ẹ̀kú bá a ti ṣe ń gbé sókè gbé sílẹ̀ látàárọ̀ mo kọ̀gá mi tó wà nínú sàyè ìṣúrù mo kì í lọ́pọ̀lọpọ̀ ẹ ṣé ẹ̀kú àtàárọ̀ ah, èyí ní ìṣẹ̀lẹ̀ mọ́kànga mi náà ọ̀làjìdá abdulrafis ó mọ̀ ní pé wọ́n wà wọ́n wà lẹ́yìn àyíká gbogbo kúrò nínú ilé àgbòdo ẹ̀jẹ̀ ìtètè kí wọ́n bá wọn ó dàbọ̀ ọ̀gá mi tí ń lé ọlọ́run àṣàánú mi kí mò ń ṣe yìí ọ̀gá mi fàáṣì àtàná mo kì í lọ́pọ̀lọpọ̀ ẹ ṣé ẹ kú àti ẹ kú òfẹ́ gbogbo èyí tẹ̀ ń gbọ́ mi nílé náà ẹ kí mo kí ẹ ṣé púpọ̀ ẹ kú àtàárọ̀ ẹ kú ìfẹ́ tẹ̀ ní ìfẹ́ tẹ̀ ní sinmi ò ní bàjẹ́ láṣẹ Elédùmarè ẹ̀yin náà ẹ̀ní wo mi bẹ́ẹ̀ lẹ́ ẹ̀ní wọ̀ láṣẹ lẹ́nu etí tẹ̀ fi ń gbọ́ mi ò ní di ojú tẹ̀ fi ń wò mí tẹ̀ fi ń wò mí tẹ̀ ń bú sẹ̀rin ojú yìí ò ní rè lédè yìí láṣẹ lẹ́dùnmọ́ ó dàbọ̀. Back when I was in the hood, my baby they care for me, my baby they show me love. When no one was there for me, anytime I'm feeling down, my baby they cheer me up. Channel see ignition me, how to change the game me gone. When things are not working out, my baby they pray for me. Oh, oh ata oh, oh echo, my baby they pray for me. A concussion was the best, Ilala took for the best, so that I can eat every day. She also from east to west, so one day my story changed. When I got the record deal, then I had to leave the hood, I had to follow my dream. Now I'm making my money, I take care of my mommy, my mommy is my baby, my baby they born. sacrifice. iṣẹ́ ló sọ ọmọ nù